فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد آه. السلام عليكم ورحمة الله وبركاته ليني حلقة لا كيسة نبي ترى لمعة الاعتقاد على هادي إلى sabil الرشاد للإمام موفق الدين أبي محمد عبد الله بن أحمد بن محمد بن قدامة المقدسي عليه رحمة الله نبتي آكاني أني هنا نبتي شيختني وقال محمد بن عبد الرحمن الأضرمي لرجل تكلم ببدعة ودعا الناس إليها هل علمها رسول الله وأبو بكر وعمر وعثمان وعلي أو لم يعلموها قال لم يعلموها قال فشيء لم يعلمه هؤلاء علمته أنت قال الرجل فإني أقول قد علموها قال أفوسعهم أن لا يتكلموا به ولا يدعوا الناس إليه أم لم يس أم لم يسعهم قال بلى وسعهم قال فشيء وسع رسول الله وشيء وسع رسول الله صلى الله عليه وسلم وخلفاءه لا يسعك أنت فانقطع الرجل فقال الخليفة وكان حاضرا لا وسع الله على من لم يسعه ما وسعهم وهكذا وهكذا من لم يسعه ما وسع رسول الله وأصحابه والتابعين لهم بإحسان والأئمة من بعدهم والراسخين في العلم من تلاوة آيات الصفات وقراءة أخبارها وإمرارها كما جاءت فلا وسع الله عليه الله أكبر آه الإمام موفق الدين عليه رحمة الله nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tí wọ́n ń kọ́ wa ló ṣe máa ń ṣe ẹ̀sìn rẹ̀ tó ṣe pé ẹ̀sìn tí ó ṣe yóò jọ èyí tí anabi sallallahu alayhi wa sallam tó fẹ́ kí ó ṣe kò ní jẹ́ pé bídà náà ni yóò máa ṣe ni ó sì máa pè ní ẹ̀sìn torí pé kí ni àdánwò láńlá náà ni kí wọ́n máa ṣe bídà ní ẹ̀sìn torí pé kí ni ẹni tó ń ṣe bídà ní ẹ̀sìn yóò máa rí i pé ẹ̀sìn lòun ń ṣe ẹ̀sìn ló ń ṣe títí fá kò sì ní ní ẹ̀san kankan lọ́dọ̀ ọlọ́run ọba sùúrù ẹni ẹ̀là apá ìfimọ̀ sọ pé irú ẹni tó bá ń jẹ́ oníbẹ̀dà gan irú ẹni yẹn súnmọ́ ó súnmọ́ kó kú àlẹ́ aṣọ ilẹ̀ kọ̀tìmà kó ní àtibọ̀tàn bu torí pé kí ni ẹni tó bá ń ṣe ìbáàdà tó ń ṣẹ̀sìn tó mọ̀ pé yóò mọ̀ lẹ́mi kó ń ṣẹ̀sìn ọlọ́run ìgbà tí ẹ̀mí rẹ̀ bá fẹ́ jáde láyé yóò ní àwọn àpẹẹrẹ tí ó máa jẹ́ àwọn nǹkan ìdùnnú àwọn ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba tó yẹ kó máa ṣẹlẹ̀ sí ẹni tó bá ń jẹ́ olùsìn lọ́hùn irú ẹni yìí kò ní rí àwọn àpẹẹrẹ yìí ó padà wá súnmọ́ kó padà wá fẹ́ ní sóò fúnnibìlà kó fẹ́ wò pé àbí ọlọ́run ọba ó ń ṣe àbùsí fóun ni àmọ́ ọlọ́run kò ṣàwọn lẹ́sàn gbogbo ohun tí ó yẹ kóun ṣe kó wá fẹ́ rí ọlọ́run sí ọba alábòsí làwọn fima máa ń pariwo pé bẹ́ẹ̀ dáhà kì í ṣe nǹkan tó dáa Al-Imam Wafaquddin wọ́n ń gbé ọ̀rọ̀ ẹnìkan wá nínú àwọn àáfà ìsìn tó jẹ́ pé wọ́n jẹ́ àáfà ńláńlá nínú àwọn tí wọ́n ti kọjá òun náà ni al-imam al-adhrami muhammad ibn abdulrahman al-adhrami so àwọn àáfà ń ṣàlàyé pé àáfà yìí àáfà ńláńlá ni nínú àwọn àáfà sunna ni tó ṣe pé wọ́n jẹ́ ẹni tí wọ́n mú súnà nàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ tó bá kan náà tó ṣe pé wọ́n sì máa tako àwọn tí wọ́n jẹ́ oníbẹ̀dà ẹ̀rí nínú ṣe sí ẹni tó bá jẹ́ afa súnà tẹ́ ẹ̀ máa fi mà lélẹ́yìí àfúnni súnà tó bá jẹ́ ní kò ní dùnnú ẹ̀mí rẹ̀ ò kó máa rí àwọn oníbẹ̀dà kan máa bá bídà lọ sì máa fúri bẹ́ẹ̀ náà bìlìntàsí pé ọmọ lọ lè kójọ máa rọ́pọ̀ pẹ̀lú àwọn oníbẹ̀dà ẹ̀wọ̀n kan ara tí wọ́n fi ń dá ìlànà onísúnà mọ́ ni o onísúnà ò kí ń lọ́pọ̀ mọ́ o ní bídà gbogbo ẹ̀ ẹ̀wù tó bá lè kó ṣe pàtàkì jùlọ níbi káàtó pé ẹwà jọ àmọ́ wá sí wá sí papọ̀ ẹjọ́ máa ṣe dáhàwà papọ̀ tẹ́jọ́ máa wá rò papọ̀ tó ṣe pé àwọn èèyàn tó ṣe pé ọ̀rọ̀ wọn ti clear sáwọn èèyàn fún bídíò làwọn eléyìí látara ìpẹ́yìn jẹ́ onísúnà tuntun àmọ́ wá jẹ́ ìdá ọ̀rọ̀ rú ẹ̀wù náà ni alimami adrami ìyẹn ni pé Muhammad bun abdulrahman al-adrami sheikh muwafaquddin wọ́n mú ọ̀rọ̀ wọn wá so ọ̀rọ̀ méjì náà ló wà fún adrami yìí àwọn míì máa ń pe dáàlì yẹn pẹ̀lú pé dáàlì ni adrami àwọn míì ni al-azrami pé záàlì ni so àmọ́ ẹnìkan náà ni méjèèjì ń túmọ̀ sí ẹnìyẹn náà ni abu abdulrahman abu abdulrahman abdullah bin muhammad bin ishaq al-azrami an-nusayri al-jazuri àwọn míì ni pé òun ni bí tó wá pé irú ẹni tá à ń wí nu wọ́n mọ̀ jẹ́ pé al-Azrami ni so irú ẹni yẹn wọ́n ní òun sì lẹ́nu tó ṣe pé ìyẹn ni pé Muhammad bin Abdurrahman Abdurrahman al-Azrami tá à ń sọ yìí àwọn àjọ ní fàǹfà pẹ̀lú àwọn oníbídà àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì oníbídà tó ṣe pé wọ́n sọ pé ẹ̀sìn làwọn pèpè sí ẹ̀sìn ànábì làwọn pèpè sí àwọn àjọ ń fa nípa ọ̀rọ̀ sífáàtì ọlọ́run ọba nípa ìròyìn ọlọ́run ọba sòun tó wá ṣẹlẹ̀ láàrin ẹni yẹn ẹni pé ẹni tó jẹ́ àfa súnà yẹn ẹni pé alimami al-Adrami pẹ̀lú ẹni tó ń jẹ́ oníbẹ̀dà tí orúkọ rẹ̀ ń jẹ́ àbí Dawud yẹn náà ni wọ́n ń ẹni yẹn Ibnu Abi daoud náà ni ó kọ ẹni yẹn Ibnu Abi daoud so òun ni oníbẹ̀dà tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ papọ̀ pẹ̀lú alimamu al-adrami so ìgbà tí imamu al-adrami wá fẹ́ bá sọ̀rọ̀ ni wọ́n sọ fún pé yẹni náà ni imamu wafakadin wa ń gbé wa tabawo nutira wọn ni wa qala muhammad ibn abdulrahman al-adrami lirajulin takadlama bibid'atin wọ́n sọ nípa ọkùnrin kan tó ṣe pé ọkùnrin yẹn ọ̀rọ̀ bídíà ní sọ jáde lẹ́nu ń sọ ọ̀rọ̀ tó ń jẹ́ ọ̀rọ̀ bídíà jáde lẹ́nu tó ń jẹ́ yẹnì ọ̀nà tó ṣe pé ó ń tako ohun tó ń jẹ́ àwọn ìròyìn ọlọ́run ọba ọ̀rọ̀ tí ò sí nínú ẹ̀sìn ní ń wà ń bẹ̀ wàdà ànáṣà ilé ìhà ó tún wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn láti pé kí wọ́n máa súnmọ́ kí wọ́n máa ṣe bídà yẹn ó tún pa àwọn èèyàn sí ẹni tá à ń sọ yìí lónìí bídà yìí òun ni Ahmad bun Abi Duwad Ahmad bun Abi Duwad kí ṣe Daoud ṣe mistake ni Ahmad bùn abi duwad náà ni àfáà yẹn ń jẹ́ so àwọn àfáà ń ṣàlàyé pé ẹni tó ń jó ní bídà yìí ìmáàmù al-adrami wọ́n bá ń ṣe ìfàǹfà ìfàǹfà yìí ó jẹ́ nígbà tí àwọn khalifa ó wà níbẹ̀ ní pé tó ń jẹ́ khalifa náà ni ẹni al-wafiqu billah òun ni ó wò pé kí ni ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí méjì ń takura wọn ìmáàmù al-adrami òun jẹ́ àfáà sunna ẹni tó ń jẹ́ àbí dùwádì yìí kò ń jẹ́ oníbídà ó jẹ́ oníbídà so tó sì ń pèpè sí bídà ṣùgbọ́n tó wá di pé wọ́n ń fa ọ̀rọ̀ yìí tó wá déwájú ẹni tó ń jẹ́ aláṣẹ so náà ni ẹ̀kọ́ ńláńlá náà lélẹ́yìí kò sí tó burú nígbà tí wọ́n bá rí ẹni tí ó jẹ́ oníbídà tó yẹ kó bẹ̀rẹ̀ sí ní fọ́n bídà yìí káàkiri kíyàn jáde sí láti bá a ṣe mọ̀nà bọ́rọ̀ yẹn ni pé ìfọ̀rọ̀jomi torí ọ̀rọ̀ tó tí yẹn bá ti mà ipe èyí tó ní dá fìtínà kalẹ̀ láti bi láti bi múná wọ́rọ̀ yìí so àbí kí yẹn ti rí pé àwọn yẹn ti ń gbàtàn jẹ lára ẹni yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń sọ kí wọ́n wá ṣe tán kó fẹ́ gba àwọn èèyàn kù nínú ìtànjẹ ọwọ́ ẹni yẹn náà ni alimami aladarami ni wọ́n ṣe àmọ́ àwọn afáàsùn náà wọ́n máa pe àkíyèsí kí gbogbo munakọ́ṣà tí ó bá ṣẹlẹ̀ yìí gbogbo munavọ́rọ̀ tí ó bá ṣẹlẹ̀ láàrin onísúnà àti ẹni tí ọba jẹ́ oníbẹ̀dà kò gbọ́dọ̀ jẹ́ pé ní ti ìjọba ẹni tó ń jẹ́ adarí ìlú aláṣẹ nínú ìlú kò gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí wọ́n ní mọ̀ sí bí wọ́n àpèjú èyí nìsín ó jẹ́ pé àsìkò tó ṣe pé ẹni tó ń jẹ́ aláṣẹ nínú ìlú yóò mọ̀ sí pé lápẹ́ṣẹ́ àti làkàṣègbè wọ́n ń fa ọ̀rọ̀ báyìí ẹ kó wá mi ó túmọ̀ sí pé tí kò bá ti jẹ́ pé àwọn aláṣẹ inú ìlú mọ̀ sí nǹkan yẹn kò lẹ́tọ̀ọ́ kí wọ́n mọ báwọn èèyàn ṣe mọ̀nàkọ́ṣà láì sí kó àwọn aláṣẹ mọ̀ sí irú àsìkò yìí òun náà ni pé kọjá pé kéèyàn ní a gbọ́dọ̀ jẹ́ kí àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá kí wọ́n gbọ́ sí i ìyẹn ni pé bóyá àwọn agbófinró torí pé kí ni ó lè ṣe é ṣe kí ọ̀rọ̀ yẹn kó gbàdá lè di fìtínà kó máa di pé wọ́n lọ lè rọ yín sí inú ẹ̀wọ̀n tó wà ní ẹ dà lúrú ni ẹ ba bà nǹkan jẹ́ ni ẹ fẹ́ ṣe kíní kan ni so irú àwọn nǹkan yẹn náà ni mùsùlùmí máa ń gbọ́n láti mọ nǹkan tí bá ń ṣẹlẹ̀ lánàá àlùsùn náà lélẹ̀ ẹni tó ń jẹ́ alif akọlif alwafik ó ń bẹ ní ìjókòó níjọ́ yẹn ìgbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ń fa ọ̀rọ̀ yìí in tí ìmáàmù al-Abrami tán wá wífẹ́ nìyẹn wọ́n ní tó ń sọ yìí wọ́n ní alimaha rasulullah wọ́n ní tó ń sọ yìí nísìnyí ǹjẹ́ òjíṣẹ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam sọ́mà tó wú irú tó ń wí yìí wọ abubakar sí abubakar mọ nǹkan tó ń sọ yìí wọ umar sí umar mọ nǹkan tó ń sọ yìí wọ uthman uthman wọ ali àti ali radiyallahu anhu ajma'in wa sallallahu ala muhammadin sallallahu alaihi wasallam so pé anabi mà sí sáwọn sọ̀hábà rẹ̀ mà sí pàtàkì jùlọ Abubakar pàtàkì jùlọ Umar Uthman Ali tí wọ́n mọ irú ọ̀rọ̀ tó ń sọ yìí aw lam ya'lamuha àbáwọn ẹni yìí ò tiẹ̀ mọ nǹkan tí wọ́n ń sọ yìí wọ́n lọ ń da sọ gbàtẹ́ dáhùn ó ní lam ó ní àwọn ọ̀mọ́ pé àwọn àwọn sọ̀hábà àwọn ọ̀mọ́ sọ yìí pé pè lẹ́sìn stand òun yìí kì í sì stand àwọn sọ̀hábà. kọ́lá kìsì stand anabi sallallahu alayhi wa sallam súnmi pé òun lòun dáa mú wa látọ̀dọ̀ ara àwọn tọ̀ mọ́mú àdúrà mi wá sọ fún pé fashay'un lam ya'lamuhu ahullah alimtahu anta ṣé nǹkan tá nàbí ọmọ tí àwọn sàhábà ọmọ àwọn sàhábà àwọn khulafa rashidun tí wọ́n mọ̀ ìwọ ni wọ́n wá mọ̀ qala rajul ọkùnrin wa ni fa inni aqul ó ọ̀dà ọ̀rọ̀ míì ní tún sọ qad alimuha ọ̀dà wọn mà ẹ̀rí wa oníbẹ̀dà bí oṣù màlúwa ju tí o mọ̀ lẹ́yìn nu bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí bí ṣe sí wọ́n ṣe rí náà láti pinlẹ̀ títí di ayé òde òní oníbẹ̀dà àwọn ò ní dúró lójú kan gbóntẹ́wọ́n tó bá ti fẹ́ ṣe bẹ́dà kò ní dúró lójú kan bí ó sì máa mú àtàmà àtàmà káàkiri tẹ́ bá ní ẹ bá ka mọ́yà yóò tún fèbótí síbòmí ni so láti pé kí ni ọ̀ṣà ń wá ọ̀nà tí ó sáfi gbé stand ìyẹn ni pé ibi tó mú un tó yàtọ̀ síbi tánàbí wà wọn yóò sá máa wá àwọn ọ̀nà oríṣiríṣi láti fi gbé àdádálẹ̀ tí ń ṣe yẹn lọ́wọ́ ni náà ni bọ́n ṣe bí arákùnrin yẹn ìyẹn ni pé duwad tán bí pé à ah, ṣé n tó ń sọ yìí ṣé ànábì mà sí ṣé ọ̀rọ̀ tánábì sọ jáde náà ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ bí àwọn ẹlòmíràn lónìí pé síntẹ́ ń ṣe isánábì ṣe é sáwọn sọ̀hábà ṣe ẹ̀wà àpèjúwe maulid àwọn bídí àtàwọn oníbídí àwọn oníṣúfì tó ń ṣe maulid kí wọ́n á bí wọn pé sànàbí mọ̀ sí maulid tẹ̀ ń ṣe yìí sànàbí ṣe sáwọn sọ̀hábà ṣe àwọn ni wọ́n ṣe tó bá tó yẹn tó lé ní àti ẹ̀tún náà ṣe bí ṣe àwọn bídí àṣírí nù. so bẹ́ẹ̀ náà ni kí wọ́n mọ yí gbogbo nǹkan lójú padà fáwọn èèyàn kó lọ síwájú kó lẹ́yìn ẹ̀ tó wọ́n àwọn oníbídí àti tàkàfírí náà tẹ́ bá ní tẹ́ ń ṣe yìí sí anabi sallallahu alaihi wasallam tẹ́ni gbogbo kú bídíà ní kúfúrú sanabi mà sí sáwọn sọ àbá gbọ́ yí bẹ́ẹ̀ wọ́n lè ní ẹ́ ọ́n yà ní tànàbí sọ ni pé kúlù àní tó sọ pé kúlù bídíà kúfúrú ó ní ẹ́ kò wí bẹ́ẹ̀ náà àmọ́ àkó tẹ̀ tó wí bẹ́ẹ̀ gan tàbá tó wò dáadáa tó bó ti máa lọ wájú tí wọ́n máa lọ sẹ́yìn náà ní eléyìí so bí ìṣe sí oníbẹ́dà bí ṣe máa rí nu òun nílé dúró lójú kan ṣùgbọ́n tí ẹnì Sheikh al tí wọ́n ń bi arákùnrin oníbẹ́dà yẹn wọ́n ní pé ah àníṣin tó ń ṣe ìsáhàn sọ̀hábà mọ̀ sànàbí mọ̀ sí ó ní wọn ọ̀mọ̀ lọ́kọ́ fèsì lákọ̀ọ́kọ́ gbà tó yá ó tó ní mm, ọ̀dà wọn mà wọn mọ̀ sí gbà tí wọ́n sọ fún pé ah, sí nǹkan táwọn sọ̀hábà ọ̀mọ̀ ni wọ́n wá mọ̀ wọn ni ọ̀dà wọn mà tọ̀ ìmáàmù Adrami wa tún bi pé afawasi'ahum alla yatakallamu bihi ṣé pé ńgbà tí wọ́n mọ̀ kí ló dé tí wọ́n wá sọ orú báyẹn jáde lẹ́nu kódà wala yad'u nnasa ilayhi wọn ò sì tó ń pè àwọn èèyàn sí pé ẹ máa ẹ máa ṣe so yẹn ni pé gbogbo nǹkan tẹ̀ ń sọ pé àwọn sọ̀hábà mọ̀ sí tán ni pé bídí àná tẹ́kọ́ ni wọn mọ̀ sí tó tún wọ́n tó mọ̀ sí ṣé nígbà tí wọ́n mọ̀ sí ṣé wọ́n wá ṣe é ṣé wọ́n sọ jáde lẹ́nu ó mì pé tán bá sọ jáde lẹ́nu wọn ni kó mú ẹ̀rí tán ti sọ jáde wá bákan náà sí wọ́n pé àwọn èèyàn sí yóò ní kọ́ mẹ́rin wá awara lam yasa'ihum am lam yasa'ihum qala bal wasa' àwọn ni àbí kò rọrùn fún wọn ni ipe kí wọ́n wú jáde ọ̀nà àbálùwàsọ àwọn àhọ́rọ̀rùn fún wọn ọ̀rọ̀rùn fún wọn kí wọ́n kọ́ ẹni pé ṣé nǹkan yẹn ṣé bá ṣe ń ṣe táwọn ṣe wà wọn tí wọn àfàwàṣe àìhùn aláyàtẹkẹlẹmú bì í wàláyàdẹ ìrìnà náà ṣàìrẹ yìí ṣé ó dáa sólè rọrùn fún wọn só lè tẹ́ wọn lọ́rùn pé káwọn ọmọ káwọn sì mọ́ pa àwọn èèyàn sí káwọn ọmọ sọ jáde káwọn sì mọ́ pa àwọn èèyàn sí àbí kọ̀ rọrùn fún wọn òun wa ní balùwà sí àwọn àwọn lọ́rùn fún wọn wípé tó bá jẹ́ pé wọn wọn wọn ò kò sí wọn ò ní sọ náà ni kí tó bá jẹ́ pé wọn ò kò sí wọn ò ní pa àwọn èèyàn sí ni tó bá pé nǹkan yẹn bá wà wọn ò sọ tó bá pé kò bá sí wà tó bá pé ó bá wà ni wọ́n sọ bákan náà tó bá pé ó bá wà ni wọ́n kó àwọn èèyàn sí pé nítorí ẹ̀kẹ́ máa wí ni bó ṣe ẹ̀kẹ́ máa ṣẹ̀sìn ni. كمان وشبه قال ni imaamu al-adhrami bá tún sọ fún un pé fàṣẹyọ̀n wasi'a rasulallahi sallallahu alayhi wa sallam wa khulafahu la yasa'uka ant ipe nǹkan tó tẹ́ àwọn sọ̀hábà lọ́rùn ẹ̀ nǹkan tó tẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba lọ́rùn tó tẹ́ àwọn khulafahu rẹ̀ lọ́rùn àwọn tó ń jẹ́ àrólé rẹ̀ ma wasi'a la yasa'uka lọ́rùn àbí ẹni pé irú ẹ̀sìn táwọn sọ̀hábà ṣe tí wọn mọ wá pé kálí tó yẹ pé dèédé ń tánàbí kọ́ wọn náà ni ń ṣe nǹkan tó fi rán anabi sallallahu alaihi náà lòun náà ń jẹ́ níṣẹ́ kọ̀ wá nǹkan míì kíkàkiri ṣé kò wá tó fún wọn náà ni n tó tó àwọn ẹni yìí ṣé kò tó fún wọn ni ẹwù nǹkan ẹwù ẹwù ẹwù àwọn òṣèlú munadhara àwọn ọ̀nà fi ń sọ̀rọ̀ tí ó fi tẹ́nìyàn dákẹ́ tí ò ní rí nǹkan kan mìíràn sọ ni ah, ṣé bí wọ́n ló ní ànábì kò sọ àwọn nǹkan yìí kò wí àwọn nǹkan yìí jáde ó ní bẹ́ẹ̀ ni ah, ṣé àwọn sọ̀rọ̀ bá nù wí àwọn kíní ó ní bẹ́ẹ̀ ni ah, kí ló wá dé tó ṣe pé bí ó ṣe tẹ́ àwọn lọ́rùn tí wọ́n ṣẹ̀sìn kí ló dé tí ọ̀tẹ́ ọ̀ lọ́rùn wọ́n ní fankọ́tà arrajul wọ́n ọkùnrin yẹn ni ó bá tún sẹ́rí lọ síbi pé ó bá dákẹ́ kò rí nǹkan kan sọ mọ́ ẹni pé ọ̀rọ̀ pín má lẹ́nu faqala al-khalifa khalifatul wathiq al-wathiq billah ó wá sọ pé wa kana hadiran khalifa yẹn sì wà lórí ìjókòó bí tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn pé tíyẹn ọba ṣe munaqasha gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ sí ẹni tó bá ń jẹ́ aláṣẹ nínú ìlú ìmọ̀ sí gbọ́dọ̀ wá ń bẹ̀ abẹ́ni tó bá ń jẹ́ aṣojú aláṣẹ gbọ́dọ̀ wá ń bẹ̀ wọ́n ní a khalifa yẹn wá sọ fún pé la wasa'a Allahu ala man lam yasa'ihu ma wasi'ahum ipò ọlọ́run ọba ò ní jẹ́ kó rí tẹ́ lọ́rùn ẹni tí ò bá tẹ́ lọ́rùn nǹkan tó tẹ́ àwọn sọ̀hábà lọ́rùn nǹkan tó tẹ́ ànábì lọ́rùn nínú ẹ̀sìn tó tẹ́ àwọn sọ̀hábà lọ́rùn ẹni tó bá ní kò tẹ́hùn lọ́rùn tí ń lọ lè ń wà nǹkan míì kì ọlọ́run ò ní jẹ́ kẹ́nìyàn ó rí ìtẹ́lọ́rùn láyé ẹ̀wò yẹn ni kómi pé khalifa yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ àkhalifa yẹn ti jẹ́ kó yẹ pé fàárẹ̀ balẹ̀ nǹkan kí nǹkan lọ ń sọ nǹkan kí nǹkan lọ ń sọ wọ́n bí ọkú sáwọn sọ̀hábà mọ̀ wọ́n ní wọn ò má níbo ni wọ́n ti wá rí ibo ni wọ́n ti mà so ṣé wọ́n mọ wọn ọ̀sọ́ ni onírara ṣé wọn ò lè ayè ọgbà wọn kan sọ ni láyè gbà wọn ntí ọwọ́ gbà wọn láyè tí wọn ò fi sọ wọn láyè wá gbà ntáwọn ntí wọn ò sí ni wọ́n lè ṣe ntọ́ tí àwọn sọ̀hábà lọ́rùn tí wọn ò fi mú nǹkan mi wá ẹni tó bá ní ọ̀tẹ́wọn lọ́rùn ọlọ́run ò ní jẹ́ kó ń tọ̀ ń kórìtà lọ́rùn láyé khalifa yẹn wá ṣépele. الله أكبر هنا يعني وهكذا من لم يسعه ما وسع رسول الله وأصحابه والتابعين لهم بإحسان والأئمة من بعدهم والراسخين في العلم من تلاوة آيات الصفات وقراءة أخبارها وإمرارها كما جاءت فلا وسع الله عليه إمام يعني موفق الدين wọ́n ti parí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kó wá yẹn ni pé ìtàn tán fẹ́ mú wá láti fi mọ̀ pé èèyàn ìlànà àwọn tí wọ́n kọjá lèèyàn máa ń tọ̀ so bákan náà ìlànà àwọn tí wọ́n ń jẹ́ àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam tán tẹ̀lé ànábì lèèyàn máa ń tọ̀ ìyẹn máa ń tọ̀ ìlànà ìfẹ́ ẹnu tuntun tèèyàn tí yẹn lè tẹ̀ dá kalẹ̀ so bákan náà ẹ̀ torí pé al oníbídán à oníbídán ẹni pé tí ń ṣe àdádálẹ̀ ìyẹn máa ń wò kéèyàn máa bá a lọ́pọ̀pọ̀ kéèyàn máa rọ́pọ̀ máa sotori pé kí ni yóò da èrò yóò da ẹ̀sìn rú máa àwọn èèyàn lójú ni sotori pé gbogbo àwọn nǹkan tó ti yí àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa dàrú so náà ni àbí ń ṣèkìlọ̀ fún àwọn tí wọ́n láwọn ń jẹ́ àfa súnà nílẹ̀ Yorùbá yìí tí ń jẹ́ àfa súnà nílẹ̀ Yorùbá tó yẹ pé súnà làá ń rí yín sí ń súná là ń rin sí tẹ́ wàá lọ lé lọ́pọ̀ mọ́ àwọn tí wọ́n ń jẹ́ oníbídà bí àwọn ẹlẹ́gbẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pé jù wá máa wá ṣe dáwà papọ̀ tí dáwà wá ń dàrú papọ̀ ìpele yìí ìdá ìsìn ọlọ́run ọba rú ni o kò mú o kò sí nílànà àwọn sálàfù wa o nílà ń yìí so oníbídà ìyẹn máa ń bá jòkó ìyẹn máa ń bá jọ kíyàn jọ máa ṣẹ̀ jọ máa ṣe dáwà papọ̀ tó lè mú yín jókòó papọ̀ ni pé ẹ wà níwájú àwọn tó yẹ pé ẹjọ́ yanjú ọ̀rọ̀ láàrin ara yín kọ́rọ̀ clear kẹ́ni tí ń bẹ lójú ọ̀nà kan hàn kẹ́ni tí ń bẹ lójú lójú lójú bàjẹ́ kan hàn so léyìí òun náà ní ìlànà àwọn sálàfù wa tí wọ́n kọ́ kalẹ̀ tẹ́tẹ́tẹ́ bá nílẹ̀ ṣùgbọ́n tó bá ti ń ṣe nǹkan tí ọ̀tọ̀ lànà nàbì sallallahu alaihi wasallam kò sí pé yín ọmọ bá a ṣe papọ̀ kí wọ́n mọ̀ bá a ṣe papọ̀ ẹ filẹ̀ kọ́mọ lọ́lọ́ tó bá ti di pọ́rọ́ ìdáhùn àti wọn àdá nǹkan rú papọ̀ irú ẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ irú ẹ̀ ni Imamu al-Adrami náà ni wọ́n ṣe pẹ̀lú ẹni tí à ń sọ ní àsìkò al-wathiqu billah yìí so tí wọ́n jọ tí wọ́n bá ṣe ntànpé ní tán bá ṣe munaqasha munazara Imamu Muwafaquddin wọ́n ni wa hakadha wọ́n ní bó ṣe rí yìí náà ni pé man lam yasa'hu ma wasi'a rasulullah ẹni tí ò bá tẹ́ lọ́rùn nǹkan tó tẹ́ ànábì sallallahu alaihi wasallam lọ́rùn yẹn ni pé ẹ̀sìn tọ́lọ̀ fi rán ànábì tánábì sì ni pé ọ̀dà báyìí tọ́lọ̀ nípa ọ̀dà tó tẹ́ ànábì lọ́rùn wa ashabahu nǹkan tó tẹ́ àwọn sàhábà ànábì sallallahu alaihi wasallam lọ́rùn wa tabi'ina lahum bi ihsan àtọ́tún tẹ̀lé wọn náà nítorí tẹ́ wọn lọ́rùn wal a'immatu min ba'dihim àtàwọn àfa tí wọ́n tẹ̀lé wọn tó ṣe pé gbogbo nǹkan yẹn ni ó tẹ́ wọn lọ́rùn war rasikhina fil ilm àtàwọn tó ṣe pé ẹsẹ̀ wọn rìnlẹ̀ níbi ìmọ̀ min tilawati ayati sifat gbà táwọn bá ń ka àwọn àyà tó ròyìn ọlọ́wọ́n ọba wa qira'ati akhbari àti bá ń ka àwọn làbárì tó wá láti inú wọn yẹn pé àwọn hadith tó wá nípa àwọn ìròyìn ọlọ́wọ́n ọba tí wọn yìí máa ń fìtínà ara wọn tí wọn yìí máa ń wá pé àwọn ó yí àwọn ó ṣe tàwílù rẹ̀ àwọn ó ṣe tààtìlù nípa àwọn sọ pé ọlọ́wọ́n oníròyìn àwọn sọ pé ẹ jẹ́ ká yí ìtumọ̀ ìròyìn yẹn tí wọn sọ bẹ́ẹ̀ wa ìmọ̀rọ́rì ha kà máa jẹ́ àti tó ṣe pé wọ́n máa ń lò gẹ́gẹ́ bó gangan won ma n túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá gangan wọ́n ní ẹni tí yóò ti tẹ́ lọ́rùn kó tẹ̀lé lànà na kó tẹ̀lé lànà àwọn sọ̀hábà kó tẹ̀lé lànà àwọn àyímà kó tẹ̀lé lànà àwọn àfáà tí wọ́n fẹsẹ̀ nílẹ̀ níbi ìmọ̀ irú ẹnìyẹn wọ́n ní fàlà ò ní láàyè sòun náà ni pé ńgbà míì èèyàn á máa fi ìkónipọ̀ papọ̀ mọ́lọ́run èèyàn máa fi ń ṣe wáàsí so pé gbogbo ẹni tó bá ní nǹkan báyìí ò ní ṣe àwọn tóun ní láti bọ̀ tán kò sí tó burú mbẹ̀ èèyàn ọ̀dà kọ pé lágbájá ẹ̀rí kí wọ́n ní gbogbo ẹni tó bá rí báyìí tó ṣe pé ìntànàbí mú wa kọ̀tẹ́ lọ́rùn ìntí àwọn sàhábà lò kọ̀tẹ́ lọ́rùn ìntí àwọn àfa ìmọ̀ àròsìn kónà fìlẹ́ tí wọ́n ti lò kọ̀tẹ́ lọ́rùn ń tọ́ wọn ò ní rí ní tí wọ́n tẹ́ lọ́rùn nípa ọ̀rọ̀ ẹ̀sìn so ni ọ̀rọ̀ bí èpè ni àmọ́ kì í ṣe pè wọn náà ni pé gbogbo ẹni tí ò bá ti tí ọlọ́run kò sí tí ó wà padà tẹ́ ọlọ́run ìyá ọlọ́run lèèyàn jẹ náà ọlọ́run bá sọ pé wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahul min ba'di ma tabayyana lahul haqq wa yattabi' ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira olúwa bá subhanahu wa ta'ala olúwa man yushaqiqi ar-rasul

nítorí ní ọtẹ̀wọ̀n lọ́rùn ọlọ́run wà dáadáa wọ́n dáhùn dára wọn. wọ́n nùsùlẹ̀ ìjà ẹ̀nàm olúwa ní irú ẹnìyàn yóò wá wọ àlìjánná yóò wọ jahannama yóò wọ jahannam yẹn kí yóò wọ náà jahannama wọ́n sẹ́ ẹ ti mọ̀ sí ọ̀rọ̀ olúwa ní ṣe rí jahannama ó burú níbi tí mùsùlùmí máa ń ṣe rí padà sí kí wọ́n ṣayé kó wá jẹ́ pé jahannama nírọ̀lẹ́ jẹ́ ibi tí wọ́n kángun sí ó burú o náà ni gbogbo ọmọ ìyá mi nú ẹ̀sìn gbogbo tí yẹn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn tí wọ́n bá ti ń sọ pé ànábì ò ṣe kinní yìí gbogbo àkídà tí yẹn bá fẹ́ tí wọ́n bá ti ní ànábì ò nírọ̀ àkídà yìí n tó kù fún mùsùlùmí wọn náà ní kí mùsùlùmí ó jìnà sí nǹkan yẹn má ṣe má nírọ̀ àkídà yẹn jìnà sí irú ẹ̀sìn yẹn má ṣe ẹwú lápèjúwe ẹwúrú máwúlìdì yìí nìsín táwọn èèyàn tó làwọn ṣe nínú ẹ̀sìn Islam ẹ rí i pé ó dá àwọn tí wọ́n ń ṣe náà lójú pàànàbí ò ṣe máwúlìdì yìí wọ́n dá àwọn tí wọ́n tẹ̀lé tán ṣe náà pé lójú pé àwọn sọ̀hábù ò ṣe mọ́lídì wọ́n dá àwọn tí wọ́n ń ṣe lójú pé àwọn tábì òun ò ṣe mọ́lídì Imam Maliki ò ṣe Imam Shafi ò ṣe Imam Abu Hanifa ò ṣe Imam Shafi Imam Ahmad bin Hanbal kò sẹ́ni tó ṣe gbogbo àwọn tó ti lọ kò sẹ́ni tó ṣe lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́rin ọdún náà wọ́n tó bẹ̀rẹ̀ mọ́lídì ṣiṣẹ́ nínú Islam four hundred years four century náà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ eléyìí ó yẹ kó jẹ́ ìtají láńlá fáwọn èèyàn pé ah ìgbà táwọn sọ abò ṣe kìíní yìí sí àwa làwa wà mọ ẹ̀sìn ju wọn lọ ni ah, àbí eh, àwa làwa fẹ́ràn ẹ̀sìn ju àwọn ènìyàn yìí lọ ni àbí ṣáà tó fẹ́ràn ẹ̀sìn ju ànábì gangan lọ tọ́lọ́ fẹ̀sìn rán ni sọ kàlá irọ́ nìyẹn bóyá ni pé òǹkàlùkù òun rìnà tí irú àwọn ènìyàn yìí wọ́n rìnà tí Islam ò fẹ́ ká rìn wọ́n ni pé ìlànà bídàn tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ó sì máa ń ṣọ́ wa lára bí ká jìnnà sí ká máa rìn ìlànà mi sọlẹ́ ni ọmọ tó mẹ́ni tó bá ń dúró lérí pé ah bọ́lọ̀ ń ṣe ni a ṣe kódà àwọn tó ń gbìyànjú láti ṣe súnà náà ó lè máa ní ṣòkòtò ẹ̀rọ àwọn míì wọ́n mú un fa sókè wọ́n ní irun gbọ̀n bákan náà wọ́n máa lọ hijab kódà wọ́n lè máa lọ niqab àwọn nǹkan kan wá ṣẹ́kù nínú àdìsọ́kàn wọn àbí nínú ìlànà ìṣedáwà wọn tó ti pé wàá takùtà nábì tó bá ń bí ọkùsà nábì ní í ṣe báyìí tó ní lè dáhùn rẹ̀ pé ànábì ní í ṣe sanabi ni wọ́n dì mú ikú àfikún wọn kiri bọ òṣèlú òṣèlú òṣèlú òṣèlú democracy sanabi ni wọ́n dì gbàtà nabi wà ní maka so wọ́n dì mú àwọn ìjọba kẹfìrí ni so sanabi anabi wọ́n dì mú nàbí ń bá dáwà rẹ̀ lọ níjọ́ta anabi tó ń wá sí ẹ̀sùlẹ̀ eh, hòdẹ́bíyà sanabi tó ń wọ́n dì mú pẹ̀lú wọn náà ni gbogbo eléyìí ẹ̀kọ́ láńlá lọ́jẹ́ fún wa ipe téèyàn bá ti ní agbára láti lòfin ọlọ́run ọba tó o sáà ti rọra ń rí ẹ̀sìn rẹ ṣe amóhòrí òfin ti ṣẹ̀ríà òfin ti ìdájọ́ ìlú ẹ̀ tí ìrìlò lóyún tó kó jẹ́ tọ́ ọlọ́run ọba kó jẹ́ tòfin ọlọ́run ẹnu yìí tó ń rílò láti máa fi ṣẹ̀sìn láti máa fi ṣàkídà láti máa fi ṣe dáwà rẹ̀ ẹ máa bá a nìṣó ìṣesítà náà bí ìṣẹ̀lẹ̀ léyìí so bẹ́ẹ̀ náà ni kéèyàn máa mingù pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ oníbẹ̀dá sànàbí náà ní í ṣe bẹ́ẹ̀ irú àwọn kan yìí náà ni alimam muwafaquddin ni wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ níbi nǹkan tí èèyàn ní pé níbi tí a ń kà lónìí so láti fi yé wa ipe ìlànà anabi ìlànà àwọn sọ̀hábà ìlànà àwọn àwọn tí wọ́n tẹ̀lé wọn yìí òun náà ní ń jẹ́ ìlànà tí èèyàn máa fi ń ṣe ẹ̀sìn tí yóò fi ba ọlọ́run ọba nírọ̀rùn so abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n tó ṣe pé òun náà ni ó gbé ẹ̀sìn rẹ̀ kalẹ̀ tó ṣe pé ó fi lé anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ tánàbí náà sì jẹ iṣẹ́ náà bó sì yẹ kó jẹ fún wa tó ṣe pé ó jẹ débi pé òun gan jẹ́ kó lójú pé ah mo jẹ iṣẹ́ yìí pé so abiola ọba náà so gbogbo tí ó ń jẹ́ ìlànà rẹ̀ tí a máa ń fi ń lọ lè ń fi ìlànà tọ́lọ́wọ́n ọba kalẹ̀ gbogbo tó ń jẹ́ ìlànà èṣù tí a máa fi ń fi ìlànà tọ́lọ́wọ́n ọba kalẹ̀ kọ́lọ́kọ́ máa ṣàlẹ́ wa jìnnà sí gbogbo nǹkan tó máa ń jẹ́ ìrọ̀rùn fún yàn tí ó máa jẹ́ ìtọ́sọ́nà fún yàn kọ́lọ́kọ́ ṣàṣe fún wa. لا تريت لي سنة النبي صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك